有可能。 ẹ ṣàmọ́ pàmí o. ọ̀rọ̀ kan sì wọ́n ní àwọn atúmọ̀ ayé ọlọ́run ní. máa wọlé ẹni.

rẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ ni èmi ẹ̀fúnṣe tó kúkú bá gbẹ̀rẹ̀. ẹdúró ọmọ ẹgbẹ́ ti lọ ẹ jọ̀ọ́ olótùú ní kan fún ẹ ní owó ẹ jọ̀ọ́ ẹ. ètò ọlọ́dà fún agbára tí ó àìpé ọlọ́dà ewu ètò ìdúró látòní kábíyèsí wa bàbá olúbọ̀ òfìgbò ẹ̀rọ mi sí màmá wa ẹ̀fiṣẹ́ ìpọ́n wọlé ẹ̀yin náà ti máa wọ̀ wá ó sì. ẹjọ́ bàbá wa olúwo tí ó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà ẹjọ́ ẹ máa ránṣẹ́ sí bàbá wa ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́rọ̀ yóò rí yóò dájú bẹ́ẹ̀ lọ́wọ́ náà láàmúlà láàmú ọjà ilé ìbílẹ̀ onílẹ̀ sí bàbá wa kọ̀ọ̀kábẹ́ ẹ̀dúró bàbá wa ti ọba ìlú kúta ẹjọ́ ẹ sí bàbá. wa nínú ilé o irú ọjọ́ báyìí báyìí náà ni wọ́n sì lè máa rí ìdùnnú orí ẹ̀sẹ̀ o bàbá wa ti fi ẹ̀pẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ́ ààrẹ ti yọ ẹ̀yin náà gbọ́ ní làṣà ìtàn tó sọ ẹgbẹ̀rún ìtàgé náà ni ti fi àgbàlẹ́ wọ́n ti rán ní bọ̀ wọ́n ti rán ní bọ̀ bọ́ ẹni sọ̀rọ̀ gbogbo wa pátá a ò ní rí ìdálẹ́bi tàbí wàhálà kankan nínú ọdún yìí ọdún yìí yóò dùn fún gbogbo yín o ẹ ṣé púpọ̀. bàbá wa Máyégún àdúgbò ẹni ọwọ́ yìí ẹ ṣé kò ní tán lọ́wọ́ yín ẹ máa pọ̀ sí ni fún rere fún ìbùkún gbogbo bíi tí ọmọ yín bá fi ẹsẹ̀ tẹ̀ láyé ọlọ́run á máa gbabẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni ó rí o Jésù Olúwa wa àmín